أعوذ الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله موضوع خطبتنا اليوم العزل تعريف أسباب والوقاية منه عباد الله اعلموا فإن من الابتلاعات التي يمر بها الإنسان في هذه الآيات الحزن والأم والغم وقد جعل الله الدنيا دار الامتحان والابتلاء وقال سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد خلقنا الإنسان في كبد والأذن شعور إنساني طبيعي يعتري الإنسان عند فقد معهومه أو أصول مكروه أو سوق أمر مؤلم لكنه إذا تجاوز عده أصابعية تحول إلى سبب للضعف والعجز وتعطيل مصالح الدنيا ومصالح الدين والدنيا عباد الله والأذن هو العالم النفسي الذي يصيب القلب بسبب فوات معبود أو وقوع مكروه أو الخوف من أمر مستقبل وقد ذكر العلماء أن الحسنى تتعلق غالبا بالماضي وما وقع فيه من قصائر وآلام بينما الأمر يتعلق بالمستقبل قال الإمام ابن القيم رحمه الله الحزن يدعو القلب ويؤلم العزم ويدر الإرادة وليس في القرآن أمر بالأذن وإنما جاء النعي عنه أو رفعه عن المؤمنين قال تعالى ولا تهنوا ولا تعزموا وأنتم العالون إن كنتم مؤمنين فيا عباد الله من أسباب الأذن أولا ضعف الإيمان بالله وقلة التوكل عليه فكلما ضعف يقين العبد بربه ازداد حزنه واضطرابه عند نزول المصائب قال تعالى ومن يؤمن بالله يهد قلبه ثانيا عباد الله الذنوب والمعاصي فإن المعاصي صورة قد صدري والأمن والأذن قال تعالى ومن عارض عن ذكري فإن له معيشة ضنكا ثالثا التعلق المفرط بالدنيا ومن جعل الدنيا أكبر أمه حزن على ما فاته منها وخاف على ما عنده قال رسول الله صلى الله عليه وسلم من كانت الدنيا أمه فرق الله عليه أمره رواه ابن ماجه رابعا عباد الله فقد الحائبة والمصائب وهو من أكثر أسباب الحزن شيوعا وقد وقع ذلك للأنبياء عليهم السلام فقد عدنا يعقوب عليه السلام على فراق يوسف حتى قال الله تعالى وبيزد عيناه من الحزن خامسا عباد الله كثرة التفكير في الماضي واستنباع الأخطاء المالية والندم المستمر عليها دون توبة وعمل صالح يؤدي إلى الحزن الدائم سادسا عباد الله المقارنة بالآخرين وخاصة في هذا العصر مع انتشار وسائل الإعلام والتواصل الاجتماعي حيث ينظر كثير من الناس إلى ما عند غيرهم من النعم فيشعرون بالنقص والحزن عباد الله من آثار الحزن السلبية أيها المسلمون إذا استسلم الإنسان للحزن المفرط ترتبت عليه آثار خطيرة خطيرة منها ضعف العبادة والطاعة وفقدان النشاط والإنتاجية واضطراب العلاقات الاجتماعية وضعف ثقة بالنفس والقلق والتوتر المستمر والانعزال عن الناس والتأثير السلبي على فئاتها البدنية ولهذا كان النبي صلى الله عليه وسلم يستعيذ بالله من الأمن والحزن فعن عنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من الأمن والحزن رواه البخاري عباد الله الوقاية من الحزن وعلاجه أولا تقوية الإيمان بالله ثانيا كثرة ذكر الله تعالى ثالثا المحافظة على الصلاة رابعا الرضا بقضاء الله وقدره خامسا الدعاء سادسا الصوبة الصالحة سابعا الانشغال بالأعمال النافعة عباد الله ومن دروس معاصرة أيها المؤمنون نعيش اليوم في زمن كثرة فيه أسباب الحسن بسبب العزيمات الاقتصادية والحروب والنزاعات والتعديات الاجتماعية والضغوط النفسية ومن الواجب على المسلم أن يوجه هذه التعديات بالإيمان والصبر والأمل والحمل وألا يستسلم للنيات والقنوط قال تعالى ولا تيأسوا من روح الله وقال سبحانه فإن مع العسر يسرا إن مع العسر يسرا عباد الله إن الحزن شعور بشري لا يسلم منه أحد لكن المؤمن يجعل من إيمانه بالله وسيلة لتجاوز أحزانه ويعلم أن الدنيا دار ابتلاء وأن الفرج قريب لمن صبر واحتسب نسأل الله تعالى أن يشرع صدورنا للإيمان وأن يذهب عنا العم والحزن وأن يرزقنا الطمأنينة والسكينة والرضا بقدره وقدره اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء آذاننا وذهاب همومنا وصلي اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عباد الله واستغفر الله إن الله غفور رحيم adúgbẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe wípé òun náà ni ó tún sọ ẹnìkọ̀ọ̀kan wa títí di àsìkò yìí láàrin júmọ̀ tó lọ ṣé ní ọlọ́run ló mọ iye òjò tó ti rọ̀ kílẹ̀ ti fa mu ìtumọ̀ ni pé mélòó mélòó nínú àwọn èdè nìyà táwọn náà ń tẹ̀mí níjẹjọ ṣùgbọ́n nírú èyí bá ti ń sọ̀rọ̀ yìí ọlọ́run ti máa wọn kò ní orí ilẹ̀ ayé àwọn wá dúpẹ́ fún Allah tó ṣẹ́wàá kù àwọn bẹ́ẹ̀ látara àánú rẹ̀ ẹ̀mí gígùn àtàlágbíà kọlọ̀mọ̀bá kó sójọ́ ní kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n ti lọ tí wọ́n kú sínú Islam abdọ́lọ́run kó bá wa forí jìn wá kó bá wa kẹwọn kó bá wa jẹ wá yálẹ̀ ní ká mọ̀ ní abẹ́ni tí a mọ̀ àwa ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run Allah nìkan torí nìkan náà lọ́lọ́run tó dá òun náà sì lolúwa gbogbo ayé òun náà sì ló gbà wá gbẹ́gbẹ́ gbéǹde alkiyama kò sólùgbàlà níbi kankan yálà mọ̀lẹ́kà ni àlìjànú ni ọmọ ẹ̀dẹ́yàn ni igi ni omi ni òkúta ni òkè ni oòrùn ni òṣùpá ìràwọ̀ kò sí nǹkan kan tó lè gbà yàn án lẹ̀ kó lọ́wọ́ ìyà ọlọ́run lọ́jọ́ gbéǹde alkiyama àfọlọ́wọ́n ọba gẹ́gẹ́ náà fúnra rẹ̀ àwọn ń jẹ́rìí pé anábì Muhammad sọlọ alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó bá anábì Muhammad alayhi àtàwọn ará ẹ̀yin ẹrú sí ọlọ́run kókó ìbánisọ̀rọ̀ wa lónìí òun náà ni alehosna ìbànújẹ́ ẹkún láàárọ̀ ẹkún lọ́sàn-án ẹkún lálẹ́ kódà lóru ẹlòmí ò ní sùn ẹkún yìí náà ni kò sí tó fàájú pé ìbànújẹ́ ó ti fi ọkùnfáì ilé ayé rẹ̀. Kí wá ni wọ́n pè ní alẹ́ọ̀gùnà ìbànújẹ́ yìí? Àwọn nǹkan orí máa ń fà á tí máa ń jẹ́ tí bànújẹ́ kó dé sínú gbèsè ayé èèyàn. Tí bànújẹ́ bá ti wá ṣẹlẹ̀ kí lọ́nà àbáyọ, kó làwọn tá fẹ́ gbéyẹ̀wò ní òní, àbẹ̀ ọlọ́run gbogbo ẹni tí ń banú jẹ́ látara ìdí kan àbíbí mi lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́run jọ wọ́n ṣàlàyé pa wọ́n lẹ́rìn-ín gbogbo àwọn tí ò sunkún tí ò banú jẹ́ lásìkò yìí ní tí ó mú wọn sunkún ní tí ó bá wọn lọ́kàn jẹ́ ọlọ́run mọ́jì ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ilé tí ó dájú ìwọ̀n mọ̀yá mi gbogbo alájọ ní ìtààrán ọ̀ ilé ìgbọ́dọ̀ kọ́kọ́ yí ẹnìkọ̀ọ̀kan wa èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi náà ní ìdí mi náà lọ́kàn jẹ́ tèmi náà rá bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́yìn náà ń gbọ́ mi kálukú náà ní òní tiẹ̀ ẹlòmíì ó lè jẹ́ pé kò sí tí ó jẹ oníbànújẹ́ ayé tiẹ̀ ẹlòmíì àìlálàáfíà òun níbànújẹ́ ayé tiẹ̀ ẹlòmíì àìrọ́kọ fẹ́ àbẹ́ ìríyàwó fẹ́ àbí kéèyàn mọ́ rọ́kọ rí fẹ́ àbí kó mọ́ ìríyàwó rí fẹ́ ẹlòmíì bí ó ṣe kàwé òun ìbànújẹ́ ayé ti ẹ̀ ẹlòmíì ó ti kàwé tán ó ní ó ṣe ṣiṣẹ́ iṣẹ́ wo ni ó rí ó ní ìbànújẹ́ ayé ti ẹ̀ àwọn ẹlòmíì ipò ní ìbànújẹ́ ti wọn so oríṣiríṣi nǹkan ló lè fa ìbànújẹ́ sínú gbèsè ayé èèyàn nínú àwọn kútúbọ̀ awata àtàdì sẹ́yìn tẹ́lẹ̀ àti ti já mọ̀ wípé ọlọ́run ọba àlá ó ní ilé ayé àdánwò lòun fi wá sí yẹni pé kò sẹ́ni tí ò ní rí nǹkan ara yóò mọ yàtọ̀ síra wọn ní ọmọ mi yóò mọ yàtọ̀ síra wọn ọ̀tọ̀ ni tí yóò mọ ara ọ̀tọ̀ ni tí wọ́n mọ ara ẹlòmíì àìsàn àyàwó rẹ̀ òun lòun bá yí mo Facebook lẹ́nu báyìí ẹkún sì gbọ̀n mí gbà ẹsẹ̀ yìí àwọn ti talé àwọn ti ta oríṣiríṣi nǹkan torí ẹsẹ̀ ẹyọ kan làwọn ti wá sí nínú ẹsẹ̀ méjèèjì tí tó ṣe pé ó jẹ́ bàmíjẹ́ fún ìgbésí ayé tòun bóyá five million àbí six million olú làwọn wá tí wọ́n tó fi ṣe operation fún ẹsẹ̀ kejì wọ́n mọ̀ ìyá mi tí ọlọ́run wà gbérù yẹn sínú ìgbésí ayé tiẹ̀ àbí tó ń ṣẹlẹ̀ sí wọ gbé sẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ àwọn ẹlòmíín wà lórí life support machine wàásù ni wọ́n fi ń sẹ̀mí àwọn ìlú ní orí oxygen òní wọ́n wà bá ti ń sọ̀rọ̀ yìí èmi àti àwọn òsí ń bẹ̀ ìkànnì làwa ń rán ìwọ́mọ̀ mo ọba o ọlọ́run mọ̀jẹ̀ kó rí ó bọ́ lọ́wọ́ wa mọ̀ pé wọ ọlọ́run ó fún wa ìbádọ́lá orúsìn ọlọ́run olúwa wẹ́rẹ́dà ìtàkùnlá akọ̀tùkọ̀tì ẹbẹ̀rù ọlọ́run níbẹ̀rù òdodo wà látàmùtúnnà illa wa antum muslimun ẹmọ́ kú àbíkẹ́ kú sí ní islam nàṣíhà lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wa amúrù náà sì ni àṣẹ náà sì ni ẹni tó bá wá tẹ̀lé nínú àwọn tí ó sórí ire láyé àti lọ́jọ́ gbé ìdàsíyá mọ̀ nìyẹn ìwọ́n tó bá ti wá tẹ̀lé àti ọlọ́run tọ́ ó torí bú ó kàgbá kò burúkú láyé kò tó wọlé lọ sùn tó bá wá dénú sáré ó wà bá wàhálà tí ò dópin tí ò ní lópin ló wà bá pàdé nínú sáré kó tó wá di ọjọ́ gbèdé alkiyama torí díẹ̀ Islam ẹjẹ́ àjọ mójútó dáadáa o ẹjẹ́ àmójútó ẹ̀sìn wa ẹ̀sìn ni ó kù èmi àti ẹkù nígbàtà ìsìláàmù tá a wá ń sọ yìí yìí sí ìsìláàmù téèyàn mọ sòògùn pẹ̀lú ẹ̀ àbí tó bọ̀ wọn lọ bá wọn sí ọdún òòṣà ilẹ̀ Yorùbá tó bá tí tó bá mọ̀ pé yẹn ló bá fẹ́ mọ̀ ṣe dúró tì yẹn kó mọ̀ sí yẹn mọ́ papọ̀ torí pé ní ààrẹ jọ́gùn ni ó tún padà wá jẹ́ lọ́dọ̀ Allah ìwé tó bá fi ṣe ìsìláàmù tí ó nígbàgbọ́ nínú ogun tó lọ ń ṣe lọ́tún lọ́sì àbí wọ́n lọ ń ṣe nítorí ẹ̀rù wọn náà sì ń lò ẹjọ́ ń ṣe ogun yẹn náà nìyẹn o mùsùlùmí gbọ́dọ̀ forí gbọ́ kó níbi ẹbọ àti gbogbo àwọn nǹkan tó lè gbà wá ní ẹ̀sìn jẹ́ ọlọ́run kó jọ kó mọ̀ jẹ́ kéṣù mẹ́ni ẹ̀yẹ rúsìn ọlọ́run wọ́n ní sọ rí onírúurú ìbànújẹ́ bí àyà gbogbo ọmọ ní báyí láyé rí àfi tó bá wáyé lò tí ó bá ọlọ́kàn jẹ́ tí wọ́n ti wá sáyé yẹn kò dá sọ a máa bá nǹkan kan yé ni wọ́n ni alẹ́ òsùn wà láàmù wà lọ́gà ìbànújẹ́ wàhálà dàmúdàbò ìmọ̀ ń bọ́mọ̀ ẹ̀dẹ́ yìí ni tí kálukú ló yàtọ̀ síra wọn wọ́n nítorí pé wà pẹ̀lúgbà alọ́lọ́ ọdún ní adáàrọ̀ ìmì àríwá fìlà ọlọ́run ọba àlá ó sì rí ayé nílé ayé àdánwò ilé ayé àdánwò tọ́lọ́run ọba ti ayé fún wa torípọ́ ọlọ́run ọba làkọ́jẹ́ kọlákùnrin sáà fi kábàdì dájúdájú àtidọ́mẹ̀ lẹ́nìyàn sínú hílà yílo tó bá ti bọ́ ní wàhálà ilé ó bọ́ síbò míì ó parí nọ́sírì ó bọ̀ sí primary primary ó bọ́ sí secondary secondary ó tún mọ́ wá admission university tó bá tó ṣe yẹtán ó tún mọ́ lé wàhálà ní ó fẹ́ ṣe masters ó fẹ́ ṣe phd àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tó sọ pé ó fẹ́ lọ sáàbù ó fẹ́ lọ wáṣẹ́ níbi iṣẹ́ náà ó tún àdánwò lọ́tún lọ́sì nílẹ̀ ayọ̀ abúṣe nínú ẹni tí ò gba akadẹ́míkì náà lọ gbogbo ẹsẹ̀ ọwọ́ náà ni wàhálà láti pele kan sí kejì pẹ̀mọ̀ ẹ̀dẹ́ yóò sì mọ gba ilé yìí nù ìyẹn ni tó ti wà náṣọ́rà ó wà náṣọ́rà tí a mọ̀ rí wàhálà tó yẹn wá jẹ́ pé ẹni tó wá dáa jù wọ́n nínú wa òun lẹni tí ó wà strọ́ngì nígbà tí wàhálà àbí àdánwò tó bá di wá bá nílẹ̀ ayé wọ́n ní sẹ́rí ìbànújẹ́ nǹkan tó mẹ̀ẹ́dẹ́ èèyàn mọ́ ni pàdámọ́ ni àti wọ́n sábà sọ fún ara pé ìkánà àwọn afá olórin ní sàmúẹ́niyàtùn nǹkan mẹ́jọ kan bẹ o làbúdà lílmárìhì àǹdùrọ̀ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ó gbà mẹ́jẹ̀ẹ̀jọ pàdé láyé rẹ̀ sùúrù wà òzùnà ìdùnnú àti ìbànújẹ́ èyí ò rí tí ó dùn mọ́ nínú kó tó ọmọjìmá ń wà bòrùkọ̀ ni a tún jọ wà láàrin ara wa nígbàtà ti bí ọta yíò ó ti darapọ̀ mọ́ wa nìyẹn ìjọ tó bá ti kúnà púpọ̀ ó ti pín àná nìyẹn wà ń sọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ ìnira àti rọrùn méjèèjì náà láàrẹ̀ experience náà láyé ọmọsàkí èèmù gbogbo eléyìí òun ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàbà pàdé nílé ayé tá a wà yìí ṣé gbogbo eléyìí tá à ń sọ yìí ìsìláàmù nìkan ló wá ti wá lọ́kàn balẹ̀ pé ipò tó bá ti bára rẹ fún kọ́ ni ẹ̀ yọnu sí nítẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ ó mọ́ bá ti ṣe kọ́lọ̀ kó fúnyàn lóore àdánwò mọ́ tẹ̀ lóore kọ́lọ̀ mọ́ sóore fúnyàn àdánwò náà ló tún jẹ́ náà fúnyàn bóòlà àṣẹ ní tẹ́ẹ̀lì ìsìláàmù ló wá dá èdè wa ó wá fún wa ní àwọn guiding principles táàfi ní fèèlì lórí ọ̀rọ̀ ayé àti ti alkiyama ìbádọ́lọ́ ẹ̀yìn orúsìn ọlọ́run wọ́n ní tẹwàá rí ìbànújẹ́ta ń sọ yìí kí mọ́ ń ṣẹlẹ̀ sọmọ nìyàn gbà mí látara ipé kí ni kó pàdánù olólùfẹ́ rẹ̀ àbí tí ò fẹ́ rí ó ṣẹlẹ̀ sí mìíràn kan ni ó padà kọlù wọ́n ní ṣùgbọ́n o tí ó ẹni bẹ́ẹ̀ tí àdámọ́ rẹ̀ bá ti wá kọjá ààlà yẹn tàháwù aláwìlà sábàbì yóò padà mú kínidé ìlà sábàbì lọ síbi àwọn òkùnfà kan lè dáàb tí ó mú kó lẹ nígbà tí ò bá ti sí tó fi gbé ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí yẹn èyí ò wá lẹ wàlà bákan náà yóò tún kájára báyàn wàtà àṣírí mọ̀sọ́lì ìdúnìyà mọ̀sọ́lì ìdúnìyà dúnìyà yóò wá di lọ́wọ́ tí ò fi ní lè máa wá oore àbí tí ó ṣe ẹ̀sìn rẹ̀ tí ó dá fẹ́sìn rẹ̀ tí ó sì dá fún ìtògbésí ayé rẹ̀ ìyẹn ni pé tí wà depressed once you have been depressed ó dáadáa ò lè jẹ́ dáadáa fún ọmọ ìtumọ̀ ẹni ẹ nínú wájẹ́ pé mùsùlùmí oh you should not allow worldly problems to outweigh you má jẹ́ kí wàhálà ayé má jẹ́ kí wàhálà ayé kó kó wàhálà bá ẹ débi wípé ọpọlọ yóò wá dàrú nígbà náà bá ti wà depressed wọ́n mọ̀ fẹ́ gbá fún lóúnjẹ nígbà míì ni àbíkan mú lọ sí psychiatric hospital bí wọ́n jẹ́ pé mùsùlùmí ó fìlà rẹ̀ lọ́kàn balẹ̀ àdánwò ti dé ó ti dénà kí ni mọ́kọ́rọ̀jù kí lọ́nà àbáyọ lókù tó mọ̀ wá ọ̀nà àbáyọ tó sì mọ̀ wá yìí ó wà lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlá ni. ó wá ní ń jẹ́ onígbẹ́fẹ́ kí nira nǹkan kan tẹ́bí kó tẹ̀lẹ̀ sí látara wípé kí ni èèyàn kó lọ ọlọ́run mọ̀ yẹn ọlọ́run ló mọ iye àwọn tíyàwó wọn ti kú ọlọ́run ló mọ iye àwọn tí wọ́n ti fọwọ́ gbọ́mọ sí ọlọ́run ló mọ iye tóbi rẹ̀ ti lọ ọ̀rẹ́ rẹ̀ ara ilé rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí èèyàn bá ti fẹ́ràn tó bá ti lè kú ìbànújẹ́ ó bá yàn ní táìmì ẹ̀ àti kó ṣe pé ìtààfẹ́ ló ṣẹlẹ̀ kójò kókókókó rú rúùfù lé lọ ìṣe yẹn ẹ̀sẹ̀tì ló ṣẹlẹ̀ ìbànújẹ́ ti dé ní mọ́mẹ́ǹtì yẹn nìyẹn abẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣẹlẹ̀ sí ọlọ́run ṣẹlẹ̀ wá dùn wọn nú kọlọ́n wá bá wọn ṣe nírọ̀rùn. awolakawo min amri mustaqbali àbí ẹ̀rù ọjọ́ ọ̀la kó mọ́ bàyà èèyàn tí ìmọ́bò lọ́jọ́ ọ̀la ó ṣe rí sí àyẹn dátì ẹ̀ fúnra rẹ̀ ìbànújẹ́ náà ni ó mọ̀ jẹ́ in tó bá ti tẹ̀yàn lọ́wọ́ lóore lọ́kìnyàn mọ́ balẹ̀ sí ṣùgbọ́n mùsùlùmí gbóòrò ṣèfìlà rẹ̀ lọ́kàn balẹ̀ sórí tọjọ́ wájú àníkàpá lórí ẹ̀ aláàló ní ogbomita adélé ní ètò aláàní ojúkún àwa náà ìwọ́gílá ṣe sọ̀bárúná aṣòṣúrù tó lẹ́yìn ìnira ìrọ̀rùn náà ni ó padà dé tí ọmọ ìyá ní tó bá ti lè ṣe sùúrù kéèyàn ó wá kò ní kó rí tẹ̀yàn lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n mú ṣáfihàn lọ ìmọ̀ òwúlọ́ àmọ́ ní sọ wọ́n ní kúkà tí so òun tà á wà yà sí ké àná sórí jẹ̀mú rẹ tó bá lọ́ra kò ní ó ọ lọ́wọ́ bá kánjú ti sáńdálẹ̀ náà lọ kò sọ oore tó mọ́ fún ẹ tọ́wọ́ ọlọ́run ní gbogbo ẹ̀ wọ́n mọ̀ yá ni ìbànújẹ́ ayé èèyàn ó rí ìwọ́n ló wà sí àwọn wà lórí ìdùbúlẹ̀ àìsàn wọn ò kú wọn ò ayé àwọn kan nìyẹn abẹ́lọ́ nínú ìnira bẹ́ẹ̀ ọlọ́run wọ́n sàn wọ́n ní tẹ́rí nínú tó máa ń fa ìbànújẹ́ jù òun ni in tó so mọ́ in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tá a bá ti ń ronú jù nípa àwọn tó bá ti ṣẹlẹ̀ sí wa lọ sẹ́yìn ò lè rí dùnú ọ̀ kódà àwọn motivational speakers àwọn náà mọ́ ń sọ ní pé leave the past and move on ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ̀ fine ẹbí ṣe gbìyànjú bó lẹ́sẹ̀ so papọ̀ ó lóun ò ṣe mọ́ àbíyàwó rẹ̀ ló lóun ò ṣe mọ́ ó ti àpílò orí ṣe gbogbo ẹ̀ ó ti gbogbo àwọn tó lè bá sọ̀rọ̀ ó ti bá wọn sọ ó sàyàrí pé àlóhun òṣè mọ́ fílẹ̀ torí àìfílẹ̀ rẹ ìbànújẹ́ náà ní òtún wọn sínú ìgbésí ayé rẹ you must learn how to move on with the problem problem tó o bá ti ní kápá lé lórí tó o lè yanjú rẹ fún ara rẹ ó ṣe fílẹ̀ fún ọlọ́run bá ti ó dá ọ wọ́n mọ̀ yá mi ó ní wà mọ̀wọ́pọ̀ àbí inú àtàwírí wàhálà ó ní náà ni àwọn tó bá ti ṣẹlẹ̀ sí yẹn nínú àwọn òkò bísínẹ́sì ó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ iṣẹ́ lọ ó wà níbi iṣẹ́ tó ti ń rówó tẹ́lẹ̀ wọ́n jẹ dúró òun tíráwù lọ ẹ̀rọ lásìdẹ́ǹtì ẹ̀ẹ́sẹ̀ pẹ̀lú pé

ọmọ tí ó lẹ ọ̀yàdúró alìyọ̀rọ̀dà èrè wá yẹn tí wá mọ́ kó àlàbà kò ní jẹ́ in tí wọ́n sàlàyé fún wa ní wípé tí bà níjọ́ bá ti dé báyà ọkàn yóò lẹ bákanáà ìpinnu tó ṣe fẹ́ sàwọn nǹkan yẹn ò ní lè ṣe wọ́n ni wà lẹ́yìn tọ́pìlẹ̀ àṣẹ kó wá pé ẹmọ ilé ìgbà tó lọ́tọ̀ ní pé nígbà tó bàbá òtí pa wá tí ò ti pa wá láti pé yá ẹmọ sunkún ẹmọ banújẹ́ yẹn àhá ìgbàn ajé pé gbogbo ọ̀nà tí wọ́n náà fi ní banújẹ́ òun òun náà ló gbọ́dọ̀ máa wá iṣẹ́ tálùkù ránì sí wá ṣe nínú ìgbésí ayé wa náà nìyẹn bó láti ní sí nínú ìbànújẹ́ tayé àti ìbànújẹ́ tọjọ́ gbé òfin wá ní náà àníhù ó kọ́ fún wa pé kámọ́ta ń jẹ́ àwọn fáàwọ̀ ánìmù mìíràn àbó wá yọ ìbànújẹ́ kò lẹ̀ fún onígbàgbọ́ òdodo yẹn ni pé tó bá ti nígbàgbọ́ ni o nǹkan tí ń falò ní ìlẹ́kún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru tí ò bá jẹ́ mú mi ní òdodo ọ̀lá ìwọ ọmọ ìyá mi oníkóbà ń jẹ́ báyìí ó bọ̀ wọ́n nàbá yọ ó bá jẹ pé kó lọ́jọ́ gbèsè tó bá bu ẹ́ ní ọbú ẹ lọ ó rẹ̀ lómi tí ó tún sẹ́ lóore ó ní títí orí yẹn kó rẹ sí ìbànújẹ́ níbi pé ayé èrè wà á ti torí ẹ̀ ta ṣé ṣàìláyà àti à tí wọ́n ní kẹ́kọ́ mo ti wà lọ sí ìdúró pé ẹnìkan la bá lọ nígbà tá a tún lọ sí ìdúró ẹ̀ èèyàn tó kú sẹ́kù ni pé à ṣe àràtọ́wọ́ bá ń pa àwọn èèyàn dá rèé ọlọ́mọ ti wá dára tí ó dá o wọ́n ní olúwa ẹlẹ́dàá wá ní wàlàtà ìnù ẹmọ́lẹ̀ wàlàtà àzánù ẹmọ́gbàmújẹ́ wà ń tún múlẹ̀ àláwòrà ẹ̀yìn lẹ́gbòrí ẹkùn tó mú òmìnì mọ́jẹ̀mù nìyẹn gbogbo nǹkan tó lè kó wà láàbáyàn láyé iṣẹ́ kan ló bọ́ lọ́wọ́ rẹ túnmọ̀ wá mi nǹkan kan ló ṣẹlẹ̀ sí ẹ tó wà ní pé ìyàwó ló fẹ́ ẹlẹ̀ tọ́wọ́ ìyàwó mi ọkọ ló fẹ́ ẹlẹ̀ tọ́wọ́ ló mi you must move on ló gbanú gbé yẹn wà láàtà ìlú wà láàtà àzànù ọ̀rọ̀ méjèèjì yẹn òun ni ó mú yàn gbọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n tó bá ti lè hàlá o ìṣẹ̀lẹ̀ ayé tó mú ẹ lẹ ó wí kíni ẹ̀ àbú wá ń sunkún náà nítorí ẹ̀ àjẹ́ wípé ìgbàgbọ́ rẹ̀ yóò mẹ́ẹ̀ ò yóò ọmọ ló kú lọ́wọ́ ni ẹ̀hẹ́ tí wọ́n ni ó jẹ́ àkọ́kọ́ rẹ̀ ló kú àbíyàwó rẹ̀ ló kú àbẹ́bí rẹ̀ kan ló kú tí ẹ ọkọ ọdún mẹ́wàá ogún ọdún ẹ̀jù bẹ́ẹ̀ lọ òlóyún wọ́n nìkan ni irú kọ́kọ́ sí ó ti mọ̀ pé òní kàpá lórí àti fúnra rẹ̀ lọ́mọ ó wà gbà kámú you learn how to move on ó mọ̀ dúnra rẹ̀ mú ni wípé tó bá ti ìbànújẹ́ tó tó ní kàpá lórí tó bá wọ náà ní òkun ọ tí ò bá wù kò ní fún ọ kò sí bàbá ńlá fún ẹni tó lè sọmọ fún yà tó bàbá fún yà bóra ayé bó ti ṣe gbà ní ẹ̀wọ̀ ọmọ ìyá mi ò ọlọ́run ní ẹ padà lékè nígbà tó ò bá jẹ́ tí bànújẹ́ ayé kó mú ẹ sọ̀lẹ̀ tó ò bá jẹ́ tí bànújẹ́ ayé kó mú akó ẹkún bá ọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọlọ́run ẹ̀yìn náà ẹ padà borí wàhálà yẹn nì ṣùgbọ́n o tẹ bá jẹ́ kí ni tẹ bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ẹnu jẹ́ yorùbá mọ́ ń pòwé wọ́n ní ní tó ṣe gúndogún tó fi pa lórí tó sàkàlàmàgbò tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn ẹ̀kíní kan àwọn sàmọ́ ń kábí òwe yẹn òun fi ṣe alápàǹdẹ̀dẹ̀ wọ́n lòun fi ń rẹ́rìn àbí ìka yẹni pé alápàǹdẹ̀dẹ̀ yẹn owó orí pọ́blẹ́mù gúnugún sí pọ́blẹ́mù lọ́dọ̀ tiẹ̀ pọ́blẹ́mù tó ṣẹlẹ̀ sákàlà kò dé kò rí sí pọ́blẹ́mù lọ́dọ̀ tiẹ̀ irú pọ́blẹ́mù yẹn ló ṣẹlẹ̀ sóhun náà kìí ṣe pé tí ẹ yàtọ̀ sí táwọn méjèèjì yẹn ṣùgbọ́n òun kàbí rẹ́rin tí ẹni owó fẹ́ kó alàbà rẹ̀ ẹkùn yí tó bá súnmà tó mú ṣe lúṣàwà tó bá gbanú jẹ́ lórí ìṣòro tó dé wá bẹ́ẹ̀ tó mú ṣe lúṣàwà rárá pọ̀ ní ààrẹ mú tí wọ́n ayé èèyàn ìwọ̀n mọ̀ yá mi òun náà ní kígbàgbọ́ èèyàn nínú ọlọ́run kò lẹ̀ kéèyàn sì máa kí ìgbára lọ́lọ́run ọba wa náà kó kéré yẹn ni pé a bá ti lè nígbàgbọ́ tó kún kẹ́kẹ́ nínú Allah tá a sì lè gbára lé ọlọ́run ìbànújẹ́ yẹn yóò ṣe kí ni wọ́n ní yóò lọ ìbànújẹ́ fún ara rẹ̀ yóò lẹ̀ kúrò ní ara wa torí wípé títàgbọ́ rẹ bá ti lẹ̀ tó bára lọ́lọ́run wọ́n ní ó rẹ̀ just that ìbànújẹ́ rẹ̀ wọ́n lékún sí ni bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà tí wàhálà wá ti ń dé bá ọyẹ báyìí o wàhálà ó wà disturbed wọ́n torí pọ́lọ̀ ọba ni wà mọ̀ yóò mi bì láì yá àdìkọlà ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àwọn tó wọn ọlọ́run ọba ó jẹ́ kí ọkàn wọn mọ̀nà nìyẹn ẹni pé ọ̀nà tó fi rọ́nà àbáyọ aláàní ó gáìdì ẹ̀ lọ síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì abdulnobu almahasi òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ kéèyàn mọ́gbọ́nràn sọ́lọ́ ọba lẹ́nu wọ́n ni pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ń jẹ́ kọ́ kéèyàn kókókókó lé ìbànújẹ́ wà ráyè wọlé rẹ̀ ti lé tó lè gbọ́rọ̀ ọlọ́run tó lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àti wàhálà ló kù tí ó bá bí wà mọ́nà gbogbo ẹni tó bá ti lè sẹ́rí ọba ìgbésí ayé ìnira ló kù tí wọ́n mọ̀ gbé reflect ronú ara rẹ̀ wò dáadáa báyìí kí ló fa wàhálà ìdàmújẹ́ dàmúdàbù wàhálà sínú ìgbésí ayé rẹ̀ ó rí pé kan nínú gbogbo àwọn ọ̀fẹ́ tá ń ká yìí ó náà ni ó bá ti jìnà sọ́lọ́ sí wàhálà ìbànújẹ́ ló mọ̀ wọnà ayé rẹ̀ ó bá ti súnmọ́ lọ́wọ́ ọba ìpínlẹ̀ ayé ilẹ̀ ayé ilẹ̀ ayé òun ló ń lé àfàálà rẹ dàmúdàbò ìbànújẹ́ rẹ yóò mọ̀ lékún sí mi. ọ̀fìnìkà mọ̀já aládùnlé akbar amini azina alamọ̀ fata ominiha fàkọ́fà alamọ̀ ayíndàwó ẹni bá ti pé ọ̀rọ̀ ayé ló bá ga lọ́kàn rẹ̀ wọ́n ní wàhálà ìbànújẹ́ rẹ̀ yóò mọ̀ jẹ́ wàhálà fún yóò wá dáa. ìyẹn tó bá ti lé tí ò tẹ́ lọ́wọ́ yóò mọ̀ kó dàmújẹ́ bá èyí tí ò sí lọ́wọ́ rẹ̀ ẹ̀wé mọ̀ bá ẹwà àwọn olóṣèlú ní ṣe wàhálà ní tí mo bá ọ̀gọ̀rọ̀ ní wọn ní tìbáì wàhálà ní tẹ́nà ní tó bá ń lé nǹkan míì lọ́rọ̀ ayé ìkanu méjèèjì yẹn ó náà ní ó mọ̀ ṣẹlẹ̀ in tí ò wọ́n nítorí tí ànábì sọ́mọ̀ bọ́ alẹ́sọ́là ní mọ̀ tí ànábì tún ní àmọ̀ ẹni tó wáyé pé ọ̀rọ̀ ajé nìkan òní tó dára ẹ̀ láàmúlé lórí fáwọ́kọ̀lọ́wọ̀ àlejò àmúrọ̀ ọlọ́run bá yọ ọ̀rọ̀ tí ó fi ní sinmi ló yọ kù nínú ìgbésí ayé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n àbí káwọn ìṣẹ̀lẹ̀ láàbí kan kó ṣẹlẹ̀ nínú eh, ìgbésí ayé èèyàn gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí ànábì yaku nígbà tí ò rí ọmọ rẹ̀ yusuf ìbànújẹ́ bá lọ́lọ́wọ́n bá ti ní wà bíyá dọ́tí àìláhó ìmọ̀lẹ̀ òsìnì à ẹ mọ̀ rí bànújẹ́ bó ṣe lé tó ń tó báyìí ní ojú ànábì yaku bùnì ìjọ tó tó rí ọmọ rẹ̀ níjọ́ ìdùnnú rẹ̀ tó padà abẹ́lọ́n oore tó ṣe fún wa pé tó bá gbà lọ́wọ́ wa ìbànújẹ́ ni ó jà sí fún wa ọlọ́run jọ wọ́n gba oore náà kó lára wa. kọ́mìtàn ẹlẹ́ẹ̀karùn-ún tàbí kiri ìlmọ́ọ̀dì téèyàn bá ti ń ronú nípa àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn bàbá rẹ kú ìyá rẹ kú ẹ̀yìn wọ́n ti lọ ọkọ rẹ kú ìyàwó rẹ kú wọ́n ti lọ sẹ́ ó ti wà ń bí sẹ́kàn tẹ́lẹ̀ ọ̀rọ̀ olùtáyà bí wọ́n ti lẹ́ ẹjọ́ ìyẹn ti lọ máa plan fún present situation tó wà yìí bó ló ṣe bọ́lọ̀ ọba rẹ pàdé pẹ̀lú dáadáa bó ìṣe mọ rígbẹ́ ẹ̀mí rọrùn jẹ ìyẹn ló kà ó ti pẹ́ tó bá ti lọ ń ronú nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó jẹ́ ṣẹlẹ̀ bàmíjẹ́ náà ni èyí ó tún mọ bàmíjẹ́ sí ni kò lè mú dáadáa wá báyàn ẹlẹ́ẹ̀kẹfà alìmọ̀kọ́rọ̀ náà túbìlà àkèrè nínú ibi tí wàhálà tó ti dé bá ọ̀gọ̀rọ̀ nu wà lélẹ̀ comparison àmọ́ kọ̀ǹpí ara wa pẹ̀lú àwọn ẹlòmíì agbájá àjọlọ secondary school ni àjọlọ yunifásitì ni àìbí báyìí ló máa ti head báyìí ó mọ̀ ti nílé báyìí ó mọ̀ ti ṣe nǹkan báyìí rárá sórí kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni lọ́la aláàlè gbéwọ̀ dùlọ̀ don't compare someone with you continue struggling àwọn ẹlòmíì náà wà pé pé o fẹ́ compare ó mọ tí wọ́n ń ṣe olóńdè rẹ lomi ń jà ríṣíárìtì lomi, lómi yàwúyàwú rẹ lomi, apààyàn rẹ lómi amúrọ̀bàtì rẹ lómi kidnappers rẹ lómi bandits rẹ lómi àwọn iṣẹ́ eré wá nìyẹn iṣẹ́ iṣẹ́ àdánù ni wọ́n ń ṣe yẹn ìwọ tọ́ra rẹ tọ́lọ̀ bá sọ pé ó padà lówó ó ní náà ni gbogbo wa lọ́lọ́rọ̀ kí wá àwọn tó mọ́ dá sí inú ìgbésí ayé èèyàn ẹ̀yàn ọmọ ìyá mi wọ́n ní sẹ́rí téèyàn bá ti lè ju rẹ̀ lẹ̀ báyìí fún àdánwò àbíbànújẹ́ à wọ́n ní àwọn orípa burúkú ni yóò ní nínú ìgbésí ayé wa o ìyẹn ni pé gẹ́gẹ́ bí mọ́mù sáàbì sọ wà fún rọ́jú lẹ́n àìlẹ́lẹ́ àwọ̀ àlèjárídá wà sí mọ́tò káàsà máa àtò wà lùwà wọn tí àdánwò bá ti dé jẹ́ni tí ó jọ èèyàn tí ó jọkùnrin tó lè fara gbé wàhálà tó bá dé kó wá mọ̀ wùwà dáadáa kó mọ̀ ṣàánú sáwọn èèyàn mọ́ don't be overwhelmed by any problems of this world kò sí wàhálà tó lè dé wá gbé yìí time tó bá ti tẹ́lẹ̀ òun náà ni lẹ́yìn yẹn báyìí èmi ti mú fọ́ọ̀nù títèmi nìyẹn torí gbogbo àwọn nǹkan tá a kà yìí òun náà nìyẹn o ìwọ́n mọ̀ ìyá mi wọ́n ní sẹ́rí tí wàhálà tí ìbànújẹ́ bá ti dé báyàn tí ìyàn bá ti wá lọ ju rẹ̀ lẹ̀ fún ìbànújẹ́ wọ́n ní ìjọsìn rẹ̀ àti ìgbọ́ràn sọ́lọ̀ ọba rẹ̀ lẹ́nu yóò lẹ́wù nǹkan tí ìbànújẹ́ yẹn kọ̀kọ́ bá jẹ́ lára rẹ̀ nìyẹn bákan náà àwọn ṣẹ́ takuntakun tí èèyàn ń ṣe lórí ẹ̀sìn ni àbí lórí ọ̀rọ̀ ayé ni òní lè ṣe mọ́ ọ̀ wọ́n ní bákan náà yóò wá disturb èèyàn yóò kó wàhálà báyàn tí pé àwọn tó yẹ kó ṣe láwùjọ gan àwọn tó yẹ kó máa bá ṣe ò nílè bá wọn ṣe mọ́ wàhálà yẹn tí ó máa lọ tí ó máa lọ ibẹ̀ náà ló ti máa bára rẹ̀ ọ̀ bákan ó sì wá fẹ́ ní kíni ìnà ìjáàlì ẹ́ àníná òṣìṣẹ́ bá àwọn èèyàn ṣe má wọ́n ní wàtà sí rọ̀sẹ́lìbì aláàfin àti àgbàdà níyà ó wá lè àgbàfẹ́ẹ̀tì débi ẹtíká iṣu ẹ́ ní wàhálà fẹ́ẹ̀tì ẹ̀ ti rẹ̀ ọmọ ìyá mi tó bá ráyè lọ sí psychiatric hospital ní Yaba àfi kó lọ sí àrùn ní Abẹ́òkúta ó rí àwọn èèyàn níbẹ̀ wọ́n sì wọ́n ní kò sí ìgbàgbẹ́ tí ń ṣe wọ́n ojú pé wọ́n ti sọ̀bẹ́ẹ̀dì ara wọn fún wàhálà ayé lọ́ọ́ ìgbà ala wà láàyè ti dé bá wọn ó yẹ kán mú fọ́ọ̀m ó mú fọ́ọ̀m ìrònú lónìí lọ́la wọn tí wọ́n ti ń fún kan fi ẹgbà náà fi ń fún àwọn ẹlòmíì ló jẹ ọlọ́njọ́ ọjẹ́ tí gbèsè ayé wa kó dé olùsíkèjì yẹn kí wá ní ọ̀nà àbáyọ fáwọn wàhálà ilé صلى الله عليه وسلم كما اللهم إني أعوذ بك من العم والعزة àbí àyẹn náà ni kò mọ jẹ́ kí ni àyẹn náà máa ṣe èrè olúwa mi ò mo ṣáájọ́ kúrò níbi kí ni wàhálà dàmúdàbò àti bàmújẹ́ ìmáàmù al-Bukhari ló gba àdéhùn yìí wa pánító wa ni àwọn ìdáàbòbò ta lè fi dáàbòbò ra wa kúrò níbi ìbànújẹ́ àkọ́kọ́ ń bẹ bó láti fẹ́ káràmásìkì mọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ wa sọlọ́n àti gbogbo àwọn àgbàgbọ́ tó kù ẹlẹ́ẹ̀kejì kámọ̀ sí àkàr ó mọ̀ rántí ọlọ́run láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹlẹ́ẹ̀kẹta almuhafadatu ala salat kámọ̀ bójútó ń wa jíjẹ jímọ̀jímọ̀ nìkan ṣubú ìgbòrò asiri mọ́sílẹ̀ ìṣáì ìwọ̀mọ̀ kí wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin àríjọbi kọ̀dọ̀ ìlà ìwà kọ́dàrí kéèyàn ó yọ́nú sí àkọọ́lẹ̀ ọlọ́run bọ́lọ̀ ṣe ní ayé wa ìyẹn lẹ́lẹ́ karùn-ún in tó fẹ́ nínú ayé rẹ̀ mọ̀ bẹ́ lọ́n ọbẹ̀ yí padà in tó fẹ́ tí ò tí fún ẹ mọ̀ bẹ́ lọ́n kọ́lọ̀ bá bó ṣe fún ẹ wọ́n ní ẹlẹ́ẹ̀kẹfà àṣúbátó asọ́lẹ̀ à kàmọ̀ mú èèyàn rí lọ́rẹ̀ jàǹbá tàbí jàǹbá rà ní tó bá mú amúgbó lọ́rẹ̀ ìwọ́n ní òjàmúgbó tó bá àwọn bandits àwọn náà náà múra wọn lọ́rẹ̀ kidnappers àwọn náà náà múra wọn lọ́rẹ̀ so ìwọ́n tó bá fẹ́ káyè rí ó dàrú èèyàn rí òun náà náà máa mú ní kíní ní ọ̀rẹ́ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àlèṣì àmọ́lẹ̀ ànáfíà tí èèyàn ọkùpá rẹ̀ pẹ̀ láwọn iṣẹ́ tí ó kípọ̀ ẹ̀bí sí tó bí ní máa ronú nípa wàhálà tẹ́lẹ̀ ó bá débẹ̀ ọlọ́ọ̀bà aláànípa ìnàmà ń ṣe lẹ́yìn ìnira ìrọ̀rùn náà ni ń ṣe tí wàhálà bá ti dé fi ìgbàgbọ́ kojú ẹ̀ àti sùúrù kò sì mọ ní òkú lọ́sọ́dọ̀ ọlọ́run mọ́ ju ààrẹ lẹ̀ ẹni pé ó wà lóṣù òkú àbí ọlọ́run ọba wa eléyìí agbọ́ yìí kọ́lọ́run kójú sí wá láǹfààní dáadáa láyé ní àti lọ́jọ́ gbélé àlùkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àti mùsọ̀lá.